slow. down, down, down, slow down. Money, pounds, dollars, Benjamins, mi ò fòṣì, èmi ò ṣolóṣì, head to toe, mojú Versace. Tipẹ́tipẹ́ mo ti ń wọ Gucci, mo fi jọ Hush Puppy, ọba Gucci. Àwọn lẹ́yìn flashy, enemies ẹ̀ flashy, wọ́n bí yòó. Bàbá màdé ọkọ̀ aṣì, ọkọ̀ gbogbo aṣì, haters ọ̀dẹ́ èjì, ẹ̀yin bad belle when you na dey, ẹ̀kọ́ òṣì. My rhyme sweet odd like Ilichi, kò sí ṣíṣì olúwa bless me mo ti borí òṣì láyé mi ò ní tó ṣì ẹbí mi ò ní mọ̀ òṣì àníwọ̀gùn bó ṣì èmi náwó náwó bẹni tó jẹ bó kàṣì Gino ways, flashing bikini, gbogbo b girls. Rocking Lobotini, take a ride with me. Cruising in my Lamborghini, are you kidding me? Babes, your ass is killing me, trust me. I eat you rush, rush like my Indomie. Hold me, hug me, love me, fool me, believe me. TV magazines, they need me, fam. To all my fans in Miami, fam. Chino on my mommy, fam. That's what they call me, shoddy. Why your booty so steady? Get ready, everybody shake body. Back in the day, someone one more jobby. body, but bloody. Are you too hard with my rhymes in your body?